try to get it right ṣá. wo mo ṣáà find way mi because cab mami mọ bíbá yìí ṣé mo lè gbaṣọ. jọ nítorí Ọlọ́run jọ ah. tètè bá mi dá padà o. ṣé bí mo kàn fẹ́ fi wọn tẹ́lọ̀ mi ni kó bá ti get star yẹn kò sí problem bá mi gbé kó tètè jẹ́ máa lọ. wọ́n lè máa lọ ní tiẹ̀. ó lè máa lọ ní tiẹ̀ jàre máa waste time ẹ̀. dáàdi. ẹ lè rọ́kadà ń bí. bóyá kẹ́kọ̀ọ́ kò ṣe favour kan fún mi bóyá kẹ́ drop mi sí títí bẹ̀yẹ̀ títí pé bẹ̀lẹ̀ máa gbà kọjá. lórí five hundred naira tẹ̀sán láti ẹnu géètì sí bíbá. ẹ ẹ sá wọ ẹ wọlé bẹ́ẹ̀ ẹ wọlé ká máa lọ. ẹ ṣe ẹ ṣe sá. ẹ gbọ́ sá. Hello, Snapchat. Good morning. I just woke up like this. My servant is coming. They're gonna give me a drink. Something to drink. Y'all gonna follow me? Okay, hold on a minute. <laughs> ewa sùúrù ọlọ́run ní pé ẹ mọ̀ kó tẹ́ máa ṣe. mo máa póòsì báyìí ẹ á bá mi ya fọ́tò ẹ bá mi ya fídíò náà ṣe rí bí mo ní mo ṣẹ̀ṣẹ̀ jí. ẹ kó ṣìlọ jàre látàrí ọ̀sẹ̀ wo ni rúmi ẹ̀ jáde mọ́ àwọn èèyàn gidi wà bẹ́ẹ̀ sì tọ́kọ́ wa tó fẹ́ gba rúmi ẹ̀ ìdẹ́kun fún ọ láyè kí ni problem tẹ̀ nínà ṣé báyìí lọ sọ́ọ̀lì lẹ́yìn ni ẹ má jẹ́ kí n lose face mo ní. ẹ kó sì lọ jàre fèsì orí burúkú lẹ fẹ́ lose ṣé máa jọ sọ́ọ́lì ẹ fẹ́ gbẹ̀dẹ̀ lẹ́nu mi ni làwọn bá fún yín ẹ̀yin nìkan náà lè máa wá gym house ẹ fẹ́ lo bẹ̀ má tó fún yín ẹ̀yin nìkan náà lè máa. ẹ fún ipú side. mi fún ipú side. ẹ fún ipú side. ah kẹ́tù ta kíchìn mọ́. ẹ jẹ́ kí ló ṣe jẹ́ kí ló kíchìn yín ni ah! bí kíchìn yín ṣe fáìn tó. ejò sórí burúkú sórí burúkú máa ń jà ẹ dá mi lónà ṣe fẹ́ gbàdé lẹ́nu mi ni gbogbo nǹkan tí mo ṣe fún yín sí torí pé àwọn ibi táwọn ọmọ wa lè dì lọ́jọ́ làwọn ṣe gbogbo ẹ̀ fún yín ẹdun fẹ́ mi question kan ṣé gbogbo bílẹ̀ kí ṣe wà yẹn gbogbo sọ ni mo bí gbogbo gbogbo àtàṣe tóbi tó ẹ nípa fi ṣe bẹ́ẹ̀ yóò tẹ̀ láàrin. ẹ dá mi lóhùn. wọ́n fi rán ọlọ́run létí ni ṣé gbogbo àjá yẹn gbogbo bá dóore lẹ́kì phase one phase two ẹ ní family bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ni family yìí pọ̀ ni. ẹ dá mi lóhùn. ẹ fi rán ọlọ́run ah, ah, ah. létí kò sí ẹ̀mú nǹkan ẹ má jẹ́ kí n bá mọ́ ní fèsì yìí jẹ mo ní mo ṣe jí láàárọ̀ yìí ṣe máa bá mi ya fídíò kan ṣe máa bá mi ya fọ́tò àyà fọ́tò àyà fídíò so màá lè post ṣe bí tí mo sanwó fún nìyẹn ẹ ṣáà ṣe owó tẹgbà so ẹ máa bá mi ya máa post alákọ̀ọ́kọ́ báyìí ẹ sáré bá mi ya ṣé wọn fẹ́ ṣe kò lè pẹ́ mọ́ kò lè pẹ́ mọ́ ibẹ̀ yìí mọ̀ kọ́ tẹ máa tẹ̀ ń bẹ̀. ṣe ni bí àárín mi. bí mélòó ni wọ́n yà sí. ẹ máa ya bí seventeen. Ah! seventeen. sí twenty. mọ́ five minutes lọ nínú ilé gbogbo gbèsè tẹ̀ ń jẹ láti jẹ owó yìí ẹ wá ẹsẹ̀ ẹ wá ọkẹ́ ní sùúrù kan tó di pẹ̀lú ẹjẹ́ kátàrí ìyá ìtọ́kù náà ẹ dẹ́nu five minutes mi ah, kí ló dé tí bọ̀dá yìí jẹ bẹ́ẹ̀ fóònù mi lọ́kẹ́. I must to belong. Mm-hmm. èmi ọmọ tó ń sọ. ẹ̀yin èèyàn mi èyìnbó ló bá délé nìyí o èyìnbó ni I save a life today o oh. ah I save a life o. Oh as I was going to ibi iṣẹ́ can you mind see a beggy beggy for road he say ẹ eh, ẹ dákun ẹ bùn mí lówó ẹ bùn mí lówó naima ah, come and look am say ah this is somebody papa o make i give am money aya come and ask am say ah ẹ dákun if i give you one thousand naira what will you do na him the man tell me say ee bí báyìí lè fóun ní one thousand if I give am one thousand naira say him ya uh, is go to odo and jump inside are na so i keep my money inside my pocket i no give am o my people save your life today o oh. ask beggar before you give them money ask them o if you get ọlọmọdé adaran if you give money you give one thousand naira if one inside odo you cool. Hey, eh, God he will ask you oh. he will ask you what uh, uh, reason you are given for one thousand naira That's why I save a life today my people save a life for ẹsẹ o Some call it addiction, some call it fun. To me, social media is fun. Social media tẹ̀ ń it's fun for me. At least, we mo gbọ́dọ̀ fún our fans mi nìkan láti wò. I have to get back to them. So therefore, tọ́kọ̀ bá rò kún rọ̀ṣà, á forí eh, IG mi, òun lè lébi tètè mi. Ẹ jẹ́ ká tún gbà pé IG mi lè mi. What is champagne without ice? Hmm. And what is life without Instagram? Miserable. tó bá wù wọ́n lè pè mí ní social media freak. Uh-huh. I don't care. Tó bá wọn ò lè pè mí ní Instagram addict. Mm-hmm. It's none of my business. Tèmi ni pé lórí social media yìí especially on Instagram àjọ máa slay ìpara wa ni. ẹ̀pà ń para rẹ̀ olóhùn Most of these ladies don't even know the meaning of slaying. wọ́n wá sọ the slang tí wọ́n sọ láàrin ara wọn. Money, I'm a slay queen I'm a slay mama àmì slay babe I refuse to live a fake life lóòótọ́ mi ò ní followers but the little followers tí mo ní ó tẹ́ mi lọ́rùn kí n máa ṣe nǹkan tó máa máa pa wọ́n lẹ́rìn tó máa máa múnú wọn dùn I'm okay with that sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ sí ń wò mí ayé mi mò ń ṣe o mò ń ṣayé aláyé. madam ó ní very important issue tí mo fẹ́ bá yín discuss ma. okay. yes ma. mo fẹ́ kí n máa increase rate posting yín lórí social media orí instagram ni orí facebook orí snapchat you know ẹ mọ̀ anywhere tẹ́ bá wà mo fẹ́ kẹ́ post ẹ ẹ mọ̀ kẹ́ wà up to date location ni o anywhere Abuja ni o any any place tá a bá wà Ìlọrin ni o kẹ́ post ẹ ẹ mọ̀ kọ́ lè mọ bẹ́ ṣe tó madam. <laughs> so ṣé ó dìgbà tí mo bá ṣe gbogbo yẹn káwọn èèyàn tó mọ bí mo ṣe tó hmm? sórí eléyìí tí ò yé ẹ̀yìn yẹn ó pọ̀ ju tó yé yẹn lọ ọlọ́run ọba nìkan ló ń fi hàn ọ́ ò bá post jù bẹ́ẹ̀ lọ kó post ara ẹ̀ sí gbogbo àgbáyé tọ́lọ́run bá sọ yìí pé wọ́n máa rí ẹ náà máa rí ẹ tí wọn ò bá nírí ẹ wọn ò nírí ẹ so kò ń ṣe nǹkan tó fi ń ṣe nìyẹn èmi bí mo ṣe wà yìí inú láìkí gbogbo nǹkan báyẹn. àbílódé ah, sísá ẹbí tó sì lè fẹ́ máa fẹ́ di ara mi síta mi mi ìfẹ́ gbéra mi síta gbangba mi ibi ìdàbí àwọn tó pọ̀ ó yẹ kó ti mọ̀ yẹn látijọ́ tó ti ń bá mi ṣiṣẹ́ ó mọ bí mo ṣe jẹ́ ó mọ̀ wípé èèyàn tó máa ń ra lọ jẹ́jẹ́ ni tí ò bá ṣiṣẹ́ tí mò ń ṣe tó ń gbé mi síta inú mi quiet person mi ò dẹ̀ lágbájá èmi ò ní bìlíìfù nínú ká máa póòsì láfi ìlú káàkiri à ń jẹun à póòsì à ń tọ̀ à póòsì à ń ṣu à póòsì fẹ́ wọṣọ à à ń lọ bìkọ́ à kò sí private life gbogbo movement wa ni gbogbo èèyàn mọ̀ gbogbo ibi tá a bá wà gbogbo ẹ̀ ló máa mọ̀ tó bá yà ló lè lé wa mú kiri gbogbo nǹkan tá a bá ní là ń gbé síta. Si ẹlòmíì máa ra mọ́tò mọ́tò yẹn wọn tí ní ṣípẹ̀ ilé àti post ẹ̀ ẹlòmíì máa ra ilé wọn tí ní fún kọ́kọ́rọ́ ilé yẹn àti post ẹ̀ gbogbo nǹkan ọmọ ẹlòmíì máa ṣẹ̀ jáde nínú ẹ̀jẹ̀ báyìí ṣara kò tiẹ̀ níwò pé ọmọ yìí ó kú ó ni o ó máa sáré yà á ní pùrù ó dorí Instagram tó bá wá yà ẹ lọ́mọ kú lọ́mọ ọjọ́ mẹ́jọ nígbà táwọn ayé ti fẹ́ jùmọ̀ èmi ò kí ń ṣe bẹ́ẹ̀ o oríṣiríṣi èèyàn oríṣiríṣi fake people àwọn èèyàn kọ́ máa sọ̀rọ̀ síyàn àwọn èèyàn tí ò tóyàn àwọn èèyàn tí ò mọ̀yàn rí ó kọ́ máa sọ̀rọ̀ síyàn anyhow ẹ máa lọ fẹ́ kàkà ẹ máa lọ fi máa bú àwọn èèyàn tó jẹ́ pé tẹ bá rí wọn ní real life kan wọn ò bí yín da kẹ́kọ̀ọ́ náà wojú wọn tábàdé máa wo àwọn èèyàn yìí o gbogbo eléyìí tí wọ́n fi ń ṣòṣì tó fi ń ṣèrànù kò ju two hundred mb lọ gbogbo ẹ̀ máa tán láàrin ọjọ́ mẹ́ta wọn káwọ́ sókè wọn ká ìnúlẹ̀ mi ò ṣe o mi ò ṣe mi ò ṣe ni iṣẹ́ tí mo gbà ẹ́ fún kò ní kó fèsì kò máa bá mi wo àwọn programs mi ìgbà tí mo níṣẹ́ ìgbà tí mò ń lọ sí location àwọn èèyàn tí mo bá níṣẹ́ àwọn èèyàn tó ti sanwó fún mi àwọn appointment tí mo ní kò máa rán mi létí nǹkan tí mo gbà ẹ́ fún nìyẹn fi péèjì mi lẹ̀ fún mi màá mọ bí màá ṣe máa manage nǹkan mi fúnra mi. débọ̀ débọ̀ ṣo fẹ́ pèpè ni jẹ́ ká lọ kó dábàá ya ilẹ̀ tí ń ṣù náà ká lọ yàgò ta níyàwó rípa tí lose daylight ni. ẹ wà á ti bẹ̀rẹ̀ sọ̀kẹ́ fẹ́ mi. ẹ o mi ìyá ọkàn mi ìyá fọ́tò kankan mi ìyá ọkàn. kí lórí. ẹ ẹ ẹ ẹ kìbìrì ọkọ lọ́wọ́ yín tí wọ́n fi ṣe yín ni àti mi tí wọ́n fi ṣe yín ni kí wọ́n nu tọ́lẹ̀tì ẹ máa ya fọ́tò kẹ máa wẹ̀ níbi tún ẹ máa ya fọ́tò kó sílẹ̀ sílẹ̀ ya fọ́tò ẹ wò mí ya ọkàn o. ẹ dúná tí n bá lọ ya fọ́tò yẹn níbi àwọn ilé tó da yẹn ṣé background wa ni máa gbé sínú picture ọ lè rí ilé ìmọ̀yàn dáhùn náà ṣé tó bá ti bí ẹ dáa tó jẹ́ pé bàbá kan ìyá kan ló bí ẹ má pàdé mi níbi géètì géètì ẹ̀ṣẹ̀ kan yẹn ni ò tó dáwọn yẹn fi finishing touch síwájú ilé wọn ló bá ti wá bí ìwọ́dà kó má pàdé mi bẹ́ẹ̀ orí ẹ̀yìn ó máa burú délẹ̀ ó ti yẹ kan tí mò ń sọ fún ẹ wọ́n bá ti bí ẹ̀dá sẹ́ kó má pàdé mi bẹ́ẹ̀ orí ẹ̀ tí ò pé ọpọlọ ẹ̀yẹn máa fi po wọ́n bá ti bí ẹ̀dá kó má pàdé mi ṣé wọn fọ́tò ṣàtìmí ni wọn aṣọ tá tí mo tó bá pàdé wọn fún wa ikọ̀ tí ó dá mi lójú kí jóná wọn yà ọmọ sọ ayé ayé ayé I chill every time. That's you see. I've got a new on, and um, this is what I do. Hope you guys are doing good. Yeah, I'm sure you like my hair. Imbo, Imbo, Imbo. That's how we chill, that's how we roll. Snapchat. Oh, oh, oh. Èwo ló fa òṣì, kí ló fa gbogbo nonsense yìí náà. Embarrass ẹbí ti báwo, ṣé ìgbà tó ń ṣe tiẹ̀ mo wá bẹ́ẹ̀ ni? Mi ò wá bẹ́ẹ̀ náà, mo súnmọ́ ẹni. Kí ló le tó yẹn? Ṣé bí mo ní kí n kàn ọ́nú Snapchat, ó ṣàmùkí mi ní followers, ìwọ́dẹ̀ ní followers. Bí wọ́n ti lè follow mi, kọ́mọ̀pọ̀ rẹ̀ ni wa. Wọ́n wá títà lọ rẹ̀ ṣé ìgbà tó ń ṣe gbogbo nonsense ẹ bẹ́ẹ̀ ṣé mo wá ta mọ́ ẹ ni ó dẹ̀ fò láti bẹ̀ yẹn ó wá fò lé mi lórí o tí wá tó ẹnu bọnú snap mi kí ni nonsense yìí nà mí ò láìkẹ́. bí a tó bá ti yọ gbogbo jàkáríwò tó kó sórí àti dìgúrò wọlé wá kórí bọ snap ẹ bá snap jẹ fún mi. what nonsense. Hmm, hmm, hmm, anyway um sorry i got interrupted. tọ́ ẹ̀yin tèmi mo tún ti dé padà bí mo ti ń dé o ẹ mọ̀ bínú dè yín ẹ ṣe rí nísìsiyìí tí mo ṣe ń lọ lọ́nà odò mo bá rí ọmọ kan lórí pankala bí nǹkan tó fi ń ṣèbẹ̀ yìí. oh no okay um, mo bá ní ìṣe yìí as i was saying and uh, sorry please forgive me. bí bá ní ibú padà ní ìsìn wọn ni mo wọn ní yàrá dọ̀tí dé oh, ṣé eléyìí ìsìn ṣé kò kò kí n bú ṣé kò kò kí n bú. Yoruba people can shout sha maybe i have to reduce the volume of the tv set you understand ìṣe ìṣe mẹ́wàá fún àmọ́ yìí ní bínú nítorí irú ọmọ tí mo jẹ́ só ti yé yín bá ẹ bí mo ṣe wá sọ̀rọ̀ báyìí ní ìsìn ṣe é rí lónìí kí wọ́n ní kí wọ́n ní kí wọ́n lọ kí wọ́n lọ kí wọ́n lọ rí ra onílé ló ayé aláyé ló aṣọ aláṣọ ló kọ́ lẹ́ ń ṣe báyìí help carry àmì díẹ̀ náà. Hmm, ní jẹ́ ẹ̀yìn bọ̀dá mi ní help carry àmì díẹ̀ ṣebí ìwọ sọ pé àwọn èèbó tí wọ́n fẹ́ ìta wọ́n tó fẹ́ náà lé wọn náà wàá wo náà lé nìsín kò rí ajé pé ó kù kalẹ̀. ẹ àwọn èèbó tó tán fẹ́ tàǹyà gbogbo kìíní fún wọn tí yìí ni kọ́ ṣì ń gain profit ń sìn. tí àwọn èèbó bá fún lónìí ṣé bọ̀ bí ẹ. níbo eléyìí ẹ má lọ gan mọ́nà eh, eh, ẹ eh. ẹ lè tíra yẹ ọ̀wọ́ ẹ má gan mọ́nà ni. gíláàbẹ̀rì gíláàbọ̀. àwọn ibi tó bá ti dáa tó bá kà. Ah, wò ó rí ní orí náà. àjẹkù kà ilé rẹ̀ ah. ẹni àwọn wòlíì. ibi ìsọmọ tálí kan yìí má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ ọ̀ya ah. ọ̀ya dúró bẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ o dúró lẹ́gbẹ̀gbẹ̀ o lè wọnú fúláwà. wọ́bẹ̀ wọ́bẹ̀ má bẹ̀rù má bẹ̀rù. ọmọ ẹ̀kọ́ ọmọ rí bàdì. ẹ ẹ má bẹ̀rù má bẹ̀rù ẹ̀rú ìbọn ọmọ ọlọ́run ọ̀pọ̀ ẹ̀gẹ́ ìkọ̀dá ọ̀kọ̀dá ọdún ìtúrù ṣe kẹ́ sí o gbẹ̀gbẹ́ olódògùn olódògùn tó tó bàbà bàbà bàbà bàbà ẹ̀ bàbà bàbà bàbà bàbà bàbà. ọ̀nà ìgbẹ́ máa ń fẹ́ kí n mú kí n yàrá sí ẹ̀wọ̀n àmú bá fẹ́ jẹun wà lè fi kanra jẹun gbogbo kò máa tó ìzàdà àbí òràn lára. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ wa. kéè nbọ̀dọ̀ wa kéè. ọ̀rẹ́ ọ̀rẹ́ wa o. wà á yà wẹ̀ o. ọmọ yìí rè àtọ̀ ayé ni world best world best lẹ́wọ̀ yìí ṣòro ọmọ yìí ọmọ yìí ẹ mi i fit die for am o gbàgbé o ṣojú gbogbo àwọn actress yẹn gbogbo àwọn actor àti ọkùnrin nínú wọn àtobìnrin nínú wọn mi ò fọ fún ọkàn ọmọ mi mọ nǹkan tó ṣe fún mi. obi ke jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ bó ṣe ń pariwo tó kó like ọmọ ṣé o lè fún kidney ẹ̀. kidney kidney èmi lè fún Oscar award person ẹni tó máa gba Oscar kí èmi lè fún ní kidney mi ìyẹn ló fún jù ọmọ yìí máa gba Oscar award.

sórí òótọ́ bí ìsọkúsọ ni ó dẹ̀ máa ń kóró létí gbogbo nǹkan tí mo bẹ̀ sọ yìí títa rẹ̀ nù ni fake life doesn't pay it does not don't be making suffer why can't you just try to be real be you wọ́n máa compare rẹ̀ pẹ̀lú anybody don't compare don't compete with anybody just be you ká máa yáṣọ aláṣọ ìyá irun onírun lórí pé a fẹ́ post lórí social media does it even make any sense nǹkan tó máa wọlé ní tí wọ́n ní rí lọ́rùn ẹ̀ lọ́la ẹ ó wá ń ya kiri èrò tí ẹ bẹ ò bèrè lè dá ẹ why are you living a fake life why why why why He doesn't even pay kò kò kò pay now if at the end of the day àwọn tó tó ń kú fún ẹ ọmọ máa ọmọ máa gbé ẹ ga jù nǹkan tó tó tó lọ wọn máa expect even more from you when you you can't even afford little o máa tún fi lé aláàánú jìnnà sí ẹni because ẹlòmíì tó máa fẹ́ fún ẹ ní ten thousand o máa fi gbé ten thousand yẹn kò ní ju ẹ lójú láì mọ̀ pé o lè má ní five thousand lọ àkáǹtẹ̀ don't you understand? kò make sense eh? mo dé ń bí èso látòjọ ẹ kó jẹ́ àkísà lóní àkísà yẹn wọ̀ fi ṣe whatever video tí o bá wọn tó fẹ́ ṣe ṣé kò post ẹ people that will appreciate you will still appreciate you just change èmi tèmi ṣe gbogbo yìí tèmi ṣe yìí tí mo máa kun ojú kun gbogbo ẹ̀ tòròpọ̀ dẹ̀ ni mi ni mi ìṣòdẹ̀ mi ìṣòdẹ̀ wọn náà mọ̀ pàjọ àjọ kàwé ni mi mi ṣe idiot mi ṣe illiterate o mọ̀ just change that is all i'm telling you change for good. ṣé o ti sọ̀rọ̀ tán àbólé mi tó fẹ́ fi kún. nínú dá mi lóhùn mo ń bí ẹni o. ọlọ́run ní jẹ́ sọ̀rọ̀ tán but for now èyí tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ti tán. Hmm ó dín èèyàn mélòó tó ti wọlé wá bíbá tó wá sọ fún mi pé mo yá aṣọ wọ̀ o mo gba báàgì lọ́wọ́ àwọn o mo yárun lọ́wọ́ wọn mi ò dá padà bí nǹkan kan mo kàn ní ìdátìmọ̀ ni o. mi ì ní láti dúró kán wá complain tó bá ṣẹlẹ̀ ṣé wọ́n ní tọ́ka sí mi ṣé wọ́n ní ní ọ̀rẹ́ ẹ̀ ló ń lọ yin ọ̀rẹ́ ẹ̀ ni o wọ́n máa tọ́ka sí mi wọ́n máa fi ìdọ̀tí rẹ́ mi lára. Hmm. kí ẹ. ó ti yé mi èmi ò yá nǹkan kan lọ́wọ́ anybody mi ò dẹ̀ yárun mi ò yáṣọ mi ò yá anything jọ torí ọlọ́run fi mí lọ́rùn sílẹ̀ má ta sí mi torí mi ò ta sí mi ò wá bá ẹ o fi mí lẹ̀ bí mo ṣe rọra wà yìí mo sọ fún ẹ. ṣé nǹkan tó ń ṣe mo dẹ́ ẹ dúró dàbí mo sọ fẹ́ gbọ́kọ̀ má ṣe nǹkan tó ń ṣe ni fèsì tiẹ̀ kò jẹ́ kẹ́mi náà fèsì tèmi ah, kí ló ṣẹlẹ̀ gan-an. o ìyá nǹkan ṣé mi ìmọ̀ tó bá ra ṣọ́ọ̀ṣọ́ nítorí ọlọ́run ṣọ́ọ̀gbà mi ìmọ̀ tó bá ra nu. ṣọ́ọ̀gbà ẹ̀ ṣọ́ igbá ẹ̀. àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí tó bá dénú àdó nìdí mo ti sọ tèmi fún ẹ ṣó túbọ̀. Mm-hmm. èmi ṣáà ti sọ tèmi. yéé dátà yìí ti tán ṣá. Ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ò ní bílẹ̀ ń gbé ṣòro àwọn pípé ọmọ ń disappoint èèyàn kan ṣé mo gé fídíò tí mo ṣe ń sìn sìn níṣẹ́ ni dátà mi tán mi o lè post ẹ̀ ẹ́ àwọn èèyàn dẹ̀ tí wọ́n expect fídíò mọ̀ pé time ti máa post ni jọ ṣí ẹ̀mí ní hotspot ẹ̀ yẹn sáré fi. ṣé o máa jí wèrè ṣe. kémi ṣí ẹ ní hotspot o láìkí cold spot gold spot gan ló máa rí ṣé bá òun wá inú sí mi lára ẹsìn pé èmi yá èmi yá nǹkan lò èmi ń live fake life mo ṣe kíní kan ṣé fake life tí mò ń live náà ni kì í fi ṣí ẹ data fún ẹ. mi ìsọpọ̀ yá data. ẹ ò lè sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ ti padà yé mi ṣe bẹ́ẹ̀ mi mò ń yá arun tí mò ń yá aṣọ níṣẹ́ data tí mo yá lò lò kí tó ṣí ẹ fún ẹ àbí social data. Bọ́ọ̀ bẹ́ẹ̀ kó máa bí mi, ọ̀pọ̀lọpọ̀ ìlọ́wọ́ ìtajọ́ sọ wèrè mọ́ orí tẹ́ẹ̀sì ọmọ wèrè mọ́ ọyẹ fún ọyà káàkiri. Ẹ́ kó tẹ̀mí ṣe fake life mi ó pè mí, ó ń sanwó mi, ó ń sọ bíìlì mi, ó ní mo fẹ́ ra data. Ìwọ tó ń ṣe ló ń ṣe comedy skit àbí comedy àlùkò rẹ̀ lọ́rọ̀ rẹ̀ wáyé ni wọ́n bá yìí sí. Kò lè sọ data, kò lè afford, àbí wá ní kí n ṣe ẹ̀. Ó pè fún ẹ tán, ó tètè fún wọn, wọn atẹ́gùn kò tètè mọ́. Yọ sún síbi tó fẹ́ sùn sí ìwọ̀n lọ́wọ́ dátà mo fẹ́ lọ́wọ́ mi ṣí ẹ̀ náà iş tó ṣe dáná ó ṣe kọ́míkì kọ́míkì kọ́ comedian fake life mo lè fi ra data mo pè é ẹyin tẹ ẹ̀yà arun tẹ ẹ̀yà aṣọ tẹ ẹ̀yà àkọ́kọ́ tẹ ní fake life ordinary data ordinary orí ayé bá kò sóhun tó ń tọ́ ọ a máa ń sáré láìsẹ́ni tó ń lè lérè. máa ń jọra wọn tó yìí. Ah. báwo ló ṣe wọlé dé fún ya mọ́tò ní ojú kan. jẹ́ lọ wo péjì náà ah. ẹ gbà mí ló ṣe wọlé bá eléyìí ti ya pictures gan o this is my house. Akile. Wa. Ọ̀rọ̀ tí Ẹyin. Káàdì ni àwọn nafdac ti ilẹ̀kùn sọ̀bù ẹ̀ pa. mi ò ránṣẹ́ mi ìwé tí ó náà nafdac ti ṣọ́ọ̀bù tó ti ra káàdì láti pé wọ́n ń ta oúnjẹ àbí nǹkan mìíràn nafdac ti ṣọ́ọ̀bù. ọmọ tó ṣẹlẹ̀ orí nǹkan kan lórí afẹ́fẹ́ ni afẹ́fẹ́ ṣé afẹ́fẹ́ ọ̀rọ̀ afẹ́fẹ́ ìtàn ah, ẹ̀ láwọn fọ́tò kan wá sí wá bí ọgbà wò ó yà ọ máa láìkẹ́ wọn. kwa mwingi huu ulezo waigiliaji yòókù yòókù ló jàdà bí yoko mo mà dára yòókù ayéjókòó mà bàjẹ́ ayéjókòó mà ti ta ẹsẹ̀ wá rí o ọ̀gá akóbánilọ́mọjókòó yìí o jẹ́jẹ́ mi wa o o fẹ́ fi ẹ̀ ibi tí òun ti ṣiṣẹ́ òun fẹ́ fi ẹ̀ ẹnu kéèjì lọ́wọ́ wọ́n dúró sí tẹ́lẹ̀. ìgbàlóyà ló ń yà àwọn ìwúlò wọn bá tẹ̀ wọ́n fẹ́ rí gbogbo wọ́n lé wa bí àyíká òun ṣe tóbi tó pé àwọn nìsí ní já owó fún wọn ìbánidọ́dà kò sí wàhálà kọ́kọ́kọ́kọ́ ya lọ́bọ̀ ìyà. ó fi ẹ̀yìn ọkọ̀ lè ó fi abọ́tò ó tó fi ẹ̀ dúdú nì ó fi abọ́tò ó ní ẹ̀yìn ẹ̀ wọ́n fẹ́ rí gbogbo building wọ́n fẹ́ rí gbogbo náà lẹ́nu pátápátá èmi wá ní wọlé o ojú ní rojú sànú ńgbà tẹ́kùn ti fẹ́ẹ́ bá tiẹ̀ jẹ́ gbogbo bó ti dúdú tóòní báyìí omi ní gbogbo àyà rẹ̀ báyìí ń ṣe ń sunkún wẹ́ẹ́wẹ́ẹ́. okay, okay, get it straight tó bá wá tẹ́lẹ̀ ẹnu ọ̀run ló ti máa ń ya fọ́tò yẹn àní. tẹ́lẹ̀ kọ ẹ̀kan náà lọ wà. lẹ́nu géètì ló ti máa ń yà yẹn. ẹnu géètì náà ló ti yà. ilé táwọn wá fún pé òun fẹ́ ya inú ilé. ìjọ kan náà. kò wá gbà láyò wọ ìjọ tó o mú gbó ni. ìjọ kan náà ni fọ́tò tí mo wò yìí. ìjọ kan náà ló ya gbogbo ẹ wo bó ti ṣe é rè. jẹ́ ìgbà tí ó wà ní oko aṣọ wa bí ẹ̀yìn ẹ̀kú ọkọ̀ọ̀kan ṣéǹjì bẹ́ẹ̀ ni ọ̀tán yàn yín ọ̀tán gọ̀ọ́sì bẹ́ẹ̀ ni ọ̀tán ṣéǹjì ọwọ́ bra ó ṣéǹjì pant ó ṣéǹjì kọ́mú ó ṣéǹjì scarf. ìgbà ń ṣéǹjì gbogbo yẹn ò dẹ̀ rí gbogbo ẹ̀. mi kẹ̀yìn sí ni. mo kẹ̀yìn sí ni. Eh, okay now next question ìgbà tó wá rí pé ó ṣéǹjì tán tó wá fẹ́ ya fọ́tò jọ ìwọ ló yá o ẹ wo ara tí ojú àánú tún fi ṣe kínní rẹ ni ọ̀rẹ́ níwọ̀n tẹ́bi ní sàbẹ̀ wí àṣọ nítumọ̀ èmi sẹ̀ gbà ni èèmọ̀ ojú ní lójú sànú mọ́tò sànú wò pé tọ̀ yẹn bá ṣe fọ́tógráfà ipa ipa àkọ́mọ̀ṣẹ́ wọ àwọn báníkì ó kò jù bẹ́ẹ̀ lọ. mo ní ọmọ ìgbésí afẹ́fẹ́ wò ló o lè gbà á dára kó o gbà o lórí tó máa gbà kẹ́yìn bí é, tó lè má lè gbà mí mọ́nu léyìí tó fẹ́ ṣiṣẹ́ mímọ́ wọ́n ní kò gbà ìwọ fàyè gbà yẹn wọlé mi wọ́n ya fọ́tò olórí láyà ọtún yá. má bínú sá. ṣé tí mo ní kó wá ṣọ́ńbì nìyẹn. má bínú sá. ok take for instance bó ṣe ìyá yẹn àwọn olè wọlé báwo ni wọ́n ṣe fẹ́ mọ̀. Ah, àwọn olè olè wọ bí tèmi bá wọn. máa ń wípé kàti mọ́ra ẹ̀ lẹ́yà lọ́wọ́ ṣáàlì those times yọkẹ́ máa send dm takes you like forever to read it. tí ẹ ká dm kó tiẹ̀ bá wa sọ̀rọ̀ ìgbà mí náà màá tún like pictures ẹ màá comment. Mm-hmm. Yeah, the usual thing. Mm-hmm. I'm alive full time. <laughs> Wow, wow màá tún mọ̀ comment sí picture ẹ pé wow this is nice ah, ó ṣàtún máa sliding to drop message ó ní ó like kí ló ń ṣẹlẹ̀ gangan tí ó ka message. Um, well the thing is mi ò kì í really lọ sí orí Instagram tí n bá lọ bẹ̀ mo kàn fẹ́ lọ catch phone. oh I see. so I don't make friends I don't give out my contact so but then onílọ̀kúnjọ́ tó lọ right mi hmm. kọ̀wé pé let me give him a try. wọ́n wá wíkẹ̀ wọ́n gan burú. <laughs> do you know how many times mo ti máa wọ́n ní ṣe máa béèrè nọ́mbà give me your number wàá kọ́ okay kí ni your number wàá wà tó kọ ké ẹyọ kan wàá mi wà tó kọ ké mm. méjì capital kan mm. small kan wà náà ah, kéèké ló tún kọ lé ní ní as in give me your number let me just call you so we can be better friends kakọ mọ́ra wa you know i mean mm-hmm. let's be friends you know from there and then ẹn tẹ ká bọ̀ mọ́ kọ́ pé kò kọ́ happen in any way mm-hmm. you just ah mm-hmm. but finally you're here and i'm happy you're my friend i'm happy finally all right um, straight to the point actually nǹkan tí mo fẹ́ is um, something very simple i just want us to be friends like friend someone you can talk to and to lè lean on ọmọ tó bá wà bored o fẹ́ sọ̀rọ̀ ẹni lè pè pé hello my friend èmi náà lè pè ẹ́ àjọjọ́ um. rẹ̀ and then from there if anything happens fine if it doesn't i'm not the pushy type if it okay. happens i'm, I'm okay. okay but you know friendship. yeah but then we're not. náà ti you know, dm mi so let's say we work out. Yeah. mo ti gbúgbà sílẹ̀ ẹni o. <laughs> so i'm one for the role. Um, mm, okay. you want like to. This. I oh, don't want to No, no, no, no. It's okay like this. Like one minute. Um, yeah, like that. Yeah. Two. This is it. Um, one minute. One minute. Oh my God, my before Yeah. I woke up like that. Oh yeah, that no one. Makeup. <laughs> No makeup. Wàá tún gbé sókè báyìí. Oh yeah. Wàá tún gbé sílẹ̀ oh, báyìí. Ọ̀gá mo ló. Okay. Hello, hello Snapchat, hello Instagram. Here we are. Good morning. Let me show you my friend. M m Um, yeah, yeah, we're uh, here. Uh, yeah, hello yeah. Snapchat. Yeah, we're here. Um, this is my new friend. Yeah, we're friends now. Yeah, we're friends. Yeah, we're <laughs> friends. so chilling. we're here. Um, auntie. Yes. Um, tell about mind. Um, since I go pay pay yín òkè wa mọ́, bí a kì í máa ṣe pay yín kì í máa help yín ṣe àwọn nǹkan. <laughs> ṣé wọ́n máa dẹ̀ ṣe wàhálà ṣe wàhálà ṣá because iṣẹ́ wa ní wàhálà púpọ̀ nínú ṣùgbọ́n a lè ṣe é kò sí nǹkan kan bẹ́ẹ̀ náà ṣe bí kí n máa help yín láti bá yín mú nǹkan kẹ̀dẹ̀ ní kí n bá ṣe nǹkan náà ni kò sí nǹkan kan tó lé bẹ́ẹ̀ mo lè ṣe náà. no problem ọ̀rẹ́ máa bá mi ṣe because mi ì tí ìrẹ́ lómi mo fẹ́ máa lò for now. Um, bẹ́ẹ̀ mi nìkan dẹ̀ ṣe ń dárìn kiri yìí kò tẹ́ mi lọ́rùn jẹ́ get it so tó bá ti sọ pé o lè ṣe àti mo lè ṣe kò sí nǹkan kan tó wà stressful náà. <laughs> àǹtí ó ní nǹkan kan tí mo fẹ́ bí yín o. Okay. ó rí àwọn pictures tẹ máa ń post sórí Instagram gbogbo ẹ tẹkọ máa wọ àwọn aṣọ kan and mo realize pé lẹ́yìn tẹ bá ti wọ̀ yẹn mi ò ń rí lára yín mọ́ ẹ̀ kì í wọ̀ ẹ̀ kì í fi bẹ́ẹ̀ wọ̀ wọ́n and all that ẹ kàn máa yẹ kí n ya picture ni. Um, actually kò ń ṣe pé mi ni mo ní gbogbo àwọn aṣọ tí mo máa ń yà lórí Instagram mi. kò ń ṣe pé mi ni mo ní boutique kan ni mo ń kó lọ́wọ́ fún. Oh. Yeah èmi ni ambassador wọn um, sanzi spa beauty and style wọn wà ní magodo so èmi ni mo model fún wọn so àwọn aṣọ yẹn tí má ti wọ̀ wọ́n báyẹn tá a ti fi ṣe photo shoot má dá padà fún wọn kàn ṣe pé má kó wálé. Oh, mm. okay, hmm. eh, but you understand, say, mm. and but auntie, ah, tẹ bá lè bá mi gbé báwọn náà sọ̀rọ̀ so that wọ́n á máa fèmí náà láṣọ. màmá bá wọn wọ màmá fi ya pictures màmá post ẹ Instagram bí ti yín náà hmm. ṣebí mo ní look model náà èmi náà lè model fún ọ náà. àwọn ah, lè wá wọn fún ìyá náà náà lè wá wọn mú. kò tí ẹ ṣe stature yẹn nìkan ló ní o tún ní face gbogbo nǹkan ẹ ló ní o ní stature o ní beauty so gbogbo nǹkan tí àwọn náà dẹ̀ fẹ́ nìyẹn ìwọ àti fashion ṣá bí kò ṣáà máa wọṣọ kò ṣe makeup kò ya picture kò ṣe snapchat kò ṣáà ṣe gbogbo ẹ kò máa post ṣá. àǹtí ah, ah, ṣé kò wá dáa kí n fi kọ́ yẹn kan jọ yín ni. ó wà òkè ó wà òkè ọmọ gan bẹ́ẹ̀ àti oh um, má ti lọ sí ọ́fíìsì wa ní Magodo màá bá MD wa sọ̀rọ̀ so màá explain it fún ọ. welcome to my humble abode. Make yourself comfortable. Thank you. Thank you very much. So. Ah. So finally. Yeah. Can you leave me alone? Oh, really nice. up. Really Hello. nice. Hello. Thank you. I want to make coffee a bit of taste and classy. What or? A little bit of taste and class. It's a combination of the both of oh, them. Really? Yes. Ah, welcome. So officially, you're welcome to my house. So my to give my surprise. Yeah. Um, um, couples no leave me on like other times. So my wife, to my your yeah picture. Eh. Eh. eh <laughs> sorry, <laughs> <laughs> sorry, pardon. That was an official visit, but now okay. officially you're welcome to my house. Oh, thank you very much. This is this is really nice. It's That's a nice, nice house. you like so. Yeah. Anytime, any day, feel free. I'm a friend. I'm a brother. I'm whatever you can call me. Oh, yeah, nice. Thank you very much. Thank you. Okay, so what do I offer you? Kí ló máa like láti ṣe? Anything. Anything is fine. Anything. Okay. Okay. I'll do anything. Ah, gbúdọ̀ lọ sórí Instagram ó gbúdọ̀ lọ sórí Snapchat jẹ ìyàtọ̀ ní tẹlifíṣọ̀n abroad lọ ti máa gbé wá. Um, hello hello Snapchat. Hi, how are you all doing? Here I am having fun. Oh yeah, we're chilling. This place looks so good. Um, actually, mo fẹ́ béèrè bóyá omi ló fẹ́ ọ̀rọ̀. Omi Oh, ẹ̀ máa wọ̀. Omi Miss fine. Oh yeah, omi ẹ̀ máa wọ̀. And then the the stadium. <laughs> Yeah. yes. Hello Instagram, hi! Here I am, look at the table. It's actually from the prince of Dubai. Oh yeah, we have a point here. Oh look at Ah, ẹ jẹ́ ìjókòó ẹ má jẹ́ embarrass ara mi ah yìí lẹ́dá ṣe àkúṣe wọ̀lá ilé ìdá èmi àwọn wòlíì ìyèrè ajékù kalẹ̀ á kíní ìta ọmọ ọdẹ láti Dubai àbí irọ́ Japan. Instagram, hello Snapchat, here I am having fun. Y'all know it's all about fun, yeah? Oh yeah, I'm having fun. I'ma talk to y'all later, okay? Instagram, hello Snapchat. You and this, your what's up, what's up, what's up? Mm-hmm. You know what? Um, there's something I've been meaning to tell you. Okay. <coughs> Excuse me. <clears throat> More. Oh, let me okay. do that. Oh, really? <laughs> Mm -hmm. <laughs> you okay. want to do this? Yeah, I really want to do this. <laughs> okay. Yeah. Um. Oh, we're having fun! We're having fun! And that's it. Oh, yeah. Y'all see that? We're having a whole lot of fun. Oh yeah, we're popping a whole lot of champagne. Oh go. yeah, thank you. <laughs> Ah. mm-hmm. Oh yeah, we're popping a whole lot of champagne. We're having a whole lot of fun. Y'all missing a lot of shit, yeah? <laughs> Oh God. You know what? Let's let's put this down for okay, now. Okay. And then more seriously. Okay. <clears throat> okay. you know, um, for a while, well, I was thinking that um, nílé ayé ta wà pé ṣé obìnrin kan ṣì wà tí ìwà ẹ̀rí báyìí pé kéèyàn wà kó jẹ́ olóòótọ́ èèyàn oh, ibi tó bá lóun lọ ibẹ̀ lè máa bà mm-hmm. as in inú ẹ mọ mm-hmm. bí àtẹ̀ṣe ló ṣe máa ń react oh, according to your mind according to your mm-hmm. your thought ló ṣe máa ń ṣe o nígbà as much as anybody no, no. and then above all you are so hard working really and then for every normal man ó máa rò wípé irú ìyàwó tí wọ́n máa gbé sílé o gbúdọ̀ láwọn qualities tó ní so that got me thinking and I said. Um, I'll, I'll do this. That um, is it possible that you give me a shoulder for the next seventy years to lean on? Like if you want to cry. Nah, nah. As in, I, I want to marry you. I'd like to be your wife. Marry, marry. Hey, thank God he didn't say that on my Snapchat. Marry. No, you want. Where are the drama boys? Ah, she got it. As in, supposed to for you to just agree. Then I'm gonna plan wedding in drama boys. No drama boys for the standing ovation. Uh, Where is the surprise surprise khaki go? After khaki. No, to bá pé mi ò mọ̀ ẹ́ délé délé, màá No pé Maro ni ẹ nu ọlọ́run máa rò pé ah, ah, no i don't picture my proposal to look like this i was actually thinking it's going to be maybe you call a girl together you call maybe Akon or Rihanna or Cardi B all of them to come show up and be like, oh, oh. You're not calling any of those people. There is no drama boy, no surprise khaki. Otuman proposed in, in, the plastic cup. Ah. Ọkọ̀ fi pé ká ti dìbò cashier ṣe díẹ̀ díẹ̀ ká start slow. Ó dà diamond ring dà. I'll, I'll, I'll, I'll, I'll order it. I'll, I'll order the. Lórí Jumia. Oh. Awesome for now nǹkan tí ẹ̀ sí marriage nù diary wọ́n sọ pé ká marry fún wa ló bá friendship wa jẹ́ let's just remain people. ó ti yẹ lẹ́kẹ̀mí àtẹ́sí wà ní orí ọ̀rẹ́ pending that ẹ bá ti rè pé Caribbean Caribbean náà I have a whole lot of fun for Caribbean I love her so much so for the road jọ̀dún ọlọ́ má sọ̀rọ̀ marriage sí mi Snapchat mi fẹ́ lu embarrass mi lélẹ̀ mi hó mi ah oh mo bí mo ṣe hot tó lórí Instagram wọ́n propose mi pẹ̀lú plastic cup àti bernard well wo jẹ́ ká so hello Snapchat here we are we having a whole lot of fun and we popping a whole lot of champagne. Ah, we're popping a whole lot of champagne. Yeah. Yeah. We want to drink something. And then later on, we're going to go out. We're going to have a little fun. Imagine it proposed. Yeah, and I said, yes. Yeah, I did. I did. Oh, yeah. so now I'm Mrs. Yeah. I'm going to be Mrs. Mrs. Oh, he yeah. proposed. Yeah, So look at our house, yeah. look at our cars. Yeah, he proposed. And I, I said, yes. Oh, goodness. <laughs> oh, goodness. Um, yeah, you know what? You, Mzungu. Oh, yeah. Buy our picture. Oh, yeah, picture. Now go um, hey, hey, Akile, back with your wife. He proposed, and I said yes. Surely one do that. Come back, come back, come back. Um, against the back. Oh yeah, sorry, wait, wait, wait. My yapu ya, so what you yapu ya? Abe ya, my yapu ya, yapu. Eh, eh, come on, come back, yeah. Yoga, Ebele, Joko, thank you. Oh yeah. Joko, <laughs> eh, <laughs> ilé ìjọsìn, ìjà eh, àtọmọdé. <laughs> ilé ọjọ́ sí ẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ ìjókòó. um, so we're on Snapchat and we're going inside. We're going inside. We're going in our house. We're so festive. Wèrè wà o, ọ̀la ìwèrè ń bẹ. Ẹyẹ ẹyẹ eré ọ̀gá ni ẹ mà ti wá dàrú o kéde jókòó ẹjọ́ títọ́ pé ẹ̀yìn ó ya fọ́tò náà lé wa tí wọ́n ní ẹ̀yọ̀ àfàyà yọ̀ àṣàk tọ́ pé gbogbo ẹlẹ́bẹ̀ láyẹn láti wá bẹ̀ wọ́n ọmọ tí ń tọrọ lé ya fọ́tò ó ti wá di onílé tí ẹ̀ ń sọ pé ẹ̀yà wá ẹ̀yà wá nìsín láì jẹ́ ọmọ tí ń ta búrẹ́dì ó ti wá donílé ní ta fàájì mo mà dára ẹ̀ náà ọ̀gá bí wọ́n ti mọ̀ èmi tí mo sọ ig dílé tí mo sọ ig ọ̀rẹ́ kò rí kò sùn ṣẹ̀rí pé tèmi yé mi ẹ̀ ṣebí orí ig náà ni kọ́ládé ti rí mi tó ti lóun fẹ́ẹ́ fi mí ṣaya bí eré bí eré ó máa ń jó òótọ́ ẹ̀ ń ṣáìjì wá gbè mí àbí ògbè. kí la mú ayé kò sí kí la mú lọ kò sí èwo ló wá fa eré. àfi bẹ́ẹ̀ ni pé àwa slay mamas ni wọ́n create ẹ̀ fún. I'm so loving it. God bless my Instagram followers. Ẹ you nù. Ṣé nǹkan tí mo ṣe ṣé kò fún ní mi? Ṣé àwọn small small skits tí mo ṣe ṣé for real ni? Because timuba funny, bá how come tí mi ṣe ní followers lórí social media? Why tí mo likes? This is so heartbreaking, and I'm actually giving it my very best. Ṣọlá pé ní kí n join But come to think of it, trendy yìí máa ń gbé She has a lot of followers. She even gets money from this fake life. Wọ́n á fẹ́ jọ bí ẹni pé irọ́ gangan láyé fẹ́. And wọ́n á sọ pé. <coughs> if you can't beat them, then you join them. Shame with your Muslim mamas. <laughs> Woo! Everybody! Everybody! ẹ̀rù bọ̀ kò love. I love you too. Ah, you don't love me. I don't love you too. I hate you. Okay. Yeah. That's the next person comment. Uh-huh. <sighs> Oh, you. How are you? Don't worry. The next time when I'm in the US, I'm going to drop by. You're going to take me shopping, right? I love shopping. <laughs> oh, yeah. Oh, you like my wristwatch? Oh yeah, it's Michael Kors. Michael Kors accessory. Zeros roundabout, I guess. oh, <laughs> okay. Maybe the next time I come over to Canada, I'm going What's to... What's going on? I'm What's going on? Huh? Eh? What's this? Oh, no, no, no. Because you never know. me. Yes. bó lọ sọ ajo náà kò sí nǹkan tó ṣe tó mọ̀ ṣe o tún dáná sọ tó support wọ́n sọ iná o dáná sí àbíkí nìyẹn o jókòó sí mi ò ṣe lọ́kọ̀ àdá o ṣe sáájú àmọ̀ṣe wọ́n fi ṣépè fún ẹni. mo ti pa nọ́mbẹ̀. ọkọ àwọn àbíkí nìyẹn. kọ́mọ oúnjẹ ó ṣe sí tó bọ́ máa lọ sọ náà there nothing you do in your life Instagram ọlọ́mọ ẹ̀kọ́ gbéra sí òní Instagram ọjọ́ kan o fi Instagram ṣépè fún ẹni. ìwọ ti pa omi òkun náà ti rẹ̀ àbí omi òtó òfin omi tó òfin dọ́nà omi sí omi òtó olómi omi òtó náà ni you better be careful be very warned. Ah, mo ti pa nọ́mbà ẹ̀ sìn. instagram dáadáa ṣe ṣe ó jẹ tí máa jẹ jóná lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́. òjò náà dókè àlè jẹ gòkè yẹn bẹ́ẹ̀. fífa pápá pápá rẹ̀ kọ̀ọ̀kan lẹ́nu rẹ̀ o. okay snapchat àwòrán. ẹ má bínú náà ẹ má bínú ẹ mi ṣàlè mọ mọ ọjọ oúnjẹ níná mi dẹ ní mọ mọ gbàgbé ayọ̀n sórí aṣọ ẹ kó jóná ó mọ pé shirt ẹ wá pretty expensive i'm sorry. ìtọ́jú náà nìyẹn tó mọ̀ mọ̀ mọ̀ pa náà. jẹnẹrétọ̀ yẹn ṣé polo tọ́mọ nù ni àbí wáyà ló gba náà ní ti rántí. ní ojú pa ìjọ tó pa gáàsì náà kọ́ ah, tí ẹ bọ́ọ̀n tó rán all night ọ̀nà náà fẹ́ ló bàjẹ́. gbẹ́nu sí sọ́hún ẹnu burúkú sọ́hún wọ́n fi ṣe ẹni ìwọ nìkan ló wà lórí íńtánẹ́ẹ̀tì ni gbogbo ayé ẹ̀ snapchat snap story instagram ló fi láìpẹ́ ṣe irú ìyàwó rárá wo nìyẹn. Ah. Oh, I wish you can hold your phone code there record that ẹ̀bùn ìṣekúnlẹ̀ ẹ̀bùn yín bẹ̀rẹ̀ bí new sense ṣe lórí nǹkan tó fi impress wọn and upon all fake life ní ẹ̀dí ìbílórí bẹ̀rẹ̀ fake total fake life ẹni tó ní pimples tó dàbí oko ẹ̀pà á lo filter yẹn wipe off ẹni tó kúrú ayé filter rẹ̀ àga ẹni wíta yẹn kan tún ṣe ìdí ẹ ṣe hips apá wa wọ́ ọmọ is that a life? often times àyà mi máa ń jẹ́ akọ́mọ́ àtẹ̀ṣe mistake ṣe ra ẹnu bedroom because táyì ẹ̀ bá gbà ẹ̀ èmi àti ẹ̀ta bá lórí bẹ́ẹ̀ di wàá ṣe snapchat wa bẹ́ẹ̀ ni o ṣe sọ́hun náà lọ́sàn. ẹranko ṣe snapchat gidi bẹ́ẹ̀ ni kí wọ́n fi ṣépè fún ẹ ni wọ́n nìkan ni bó ṣe bẹ̀bẹ̀ nù yẹ kó náà káwọn èèyàn rí bó máa ń bẹ̀bẹ̀ náà àbí èèyàn need. ó ṣe kíni. bó ṣòwò lẹ́yìn bó ṣe ìwà mi tó iná ọ̀la àṣà ọmọ tó ń sọ. ọlọ́run mi ní ìṣẹ̀lẹ̀. o mọ bó ṣe ṣẹlẹ̀ o mọ bó ṣe ṣẹlẹ̀ pé o bá ọ̀rẹ́ mi ní àjọṣepọ̀. kí yìí máa jù tí wọ́n fún ẹ̀ ṣọ́ mo ká ẹ pẹ̀lú ọ̀rẹ́ mi lórí bẹ́ẹ̀dì ó sọ pé òun wẹ̀ ṣẹlẹ̀ jọ ṣó lò fún ẹni ṣó sẹ́mi ṣó lò fún ẹni tó mo ṣe rí rẹ̀ àti. ọ̀bọ̀ ọ̀bọ̀ ọ̀bọ̀ mẹ́ Oba no vex na abeg abeg abeg. Calm down, calm down. Hello, I'm your big fan. I love your movies. Ọmọ sí yìí ni ẹlẹ́mí. PM, ẹ jẹ́ má bínú ẹ jẹ́ má bínú bó bá fọwọ́ ṣé lórí yìí tó bá need kidney ó lè fún ó láìpẹ́ àti ló fọ́ fún gan-an tí mo bá ní pé ká gba bíbá yín sí ṣe mọ̀ kẹ́mi mo ṣe ẹ lórí. wọ́n mú i'm not supposed to come to this area. wà á kọ́kọ́ gbé mi sókè. àwọn àgẹ́lẹ̀ ń bọ̀ ọ́. and i've always said this any date mo bá ti fi ojú mi kọ bèbí bèbí this babe ẹlẹ́yìn èmi máa fún ní nǹkan abẹ́ kó jẹ́ kí sáà kà fún mi abẹ́. Ah, kí la lè. Ah. Oh, oh! look at this. Hmm? 23 karat. Yeah, sure. From me to you. Yes. Anyway, wow. you might not know what it worth, As but in, wow. this is just to let you know how much wow. I, I, I appreciate you. Mo mọ̀ pé tá a bá yẹ kí mọ́tò méjìlá gbé wa fún sákẹ́. Ó máa gbé. Ó oh, èmi àmàfọ̀ ah, màfọ̀ nǹkan tó wà lọ́rùn yẹn. ẹ jẹ́ wá bínú ẹ jẹ́ wá bínú ìṣẹ́. nǹkan tó wà lọ́rùn yẹn ẹ má máa jáde lálẹ́ o tó bá fẹ́ jáde lálẹ́ lórí bíbí tó. mọ̀mọ́ yìí ṣe fọkùnrin tó. ọba bàbá àdéhùn yẹn fíìmù tù ọ bàbá. ọjọ́ kọjá ọjọ́ kọjá. ó ṣàkàrọ̀ ọ̀yọ́kọ̀ tó wà tó lè ṣe. ó ní kẹ̀ màmá ó máa rí àwọn àǹtí ọmọ tá à ń sọ. ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ má rí lẹ́ǹtọ̀ ẹ má jẹ́ kọ́rọ̀ èso yín o ẹ̀yin náà ṣàrímọ́ ẹ sọ mí dèmi nìkan àwa méjì péré làwọn òbí wa bí wọ́n dẹ́ wo sùnsùn wọ́n sọ mí dèmi nìkan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kó sú yín o èdèkẹ́lẹ́ iṣẹ́ kó wá jìyà iṣẹ́ o ṣe gbọ́ Ọlọ́run bá mi ràn yín lọ́wọ́. àmì madam àmì madam mo believe pé ẹ̀yin náà nígbàgbọ́ ní Nigerian police ló ẹ̀kẹ́ gbéṣẹ́ yẹn wá fún wa and I can assure you pé gbogbo àwọn tó lọ́wọ́ sísìn yẹn they will be brought to justice i can assure you that oyin but the only thing they come out ṣe fún wa ni pé tábà ti ń pè ètò ẹ̀ máa dá wa lóhùn. Ah, kó lè help wa lórí investigations. kò sí wàhálà inú mo ń ṣe tí n bá cooperate. may God be with you ma. ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe gan o. hello ṣọlá pé. látijọ́ ìmọ̀tẹ́ lójú ẹ̀ o ò pè o ò bá o ò ṣe kankan àǹtí mo ní ẹ má bínú ṣé bébí ló ń bá ṣiṣẹ́ tó bá tiẹ̀ ní nǹkan míì tó fẹ́ lọ ṣe ṣé bó yẹ kó gba èyí lọ́dọ̀ mi kó tó lọ ni wà á kọ́ dédé lọ fi àwọn wọ́n tún padà ní wọ́n ṣe ń àbí etí ẹni mo rírí tó kàn dá tẹ́kẹ̀ ọ̀f rẹ̀ Instagram tó ń post kiri tó ń fò kiri bí ẹyẹ kí ló ṣẹlẹ̀? ìwọ ló mọ̀ ìwọ ló bẹ̀bẹ̀ fúnṣẹ́ lọ́jọ́ kìíní àná ọkùnrin ẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ mọ́ nìyẹn ìwọ ló mọ̀ nìyẹn chain mi tó yá ìgbà wo ló fẹ́ dá padà. màá bá yín dá chain yín padà sí jewelry box ní ti pàtó dé. mo ti ní ìdẹ yes mo ní ìdẹ mo fẹ́ lò ó ti pàtó dé màá wá dá padà. Thank you ayé ṣe fún mi wá gbà mí báyìí ṣe bí àwọn fídíòs tí mo máa ń ṣe wọn náà máa ń tọpọ fún mi mo likes sórí mo ní like nílé ayé mi ìrírí fifteen ojú fifteen understand kí ló ṣẹlẹ̀ àwọn tó máa ń ní likes tó pọ̀ ẹ̀ báwo ló yẹ ṣe kódà gan mi ní followers gbogbo followers mi wọn tó one thousand wọn tó one thousand. Eh? báwo ni mo ṣe ṣe hello sọlá oh! pé ọ. ó náà bá tèmi pò ń bèbà ẹni kí ló dé. àní mi ò ní mi ò rí views mi ò ní likes mi ò ní followers highest like tí mo ní ilé ayé yìí fifteen ni ẹ̀yin dé mọ̀ pé gbogbo ẹni ṣe bí gbogbo máa ń sọ pé nǹkan tí máa ń ṣe máa ń fọ́ ni mo wá ìtàwọn èèyàn ṣe kí n wò kó tiẹ̀ yé mi báwo ni màá ṣe báwo lè ṣe títí. Eh, ṣé nǹkan tó fẹ́ sọ nìyẹn mm-hmm. eh, ṣé gbogbo nǹkan tó sọ kalẹ̀ ń sìn kò yẹ kí wọn náà understand pé gbogbo nǹkan tó ń ṣe láti jọjọ pé rubbish ni. Eh. rubbish babalá rubbish rubbish ńlá rubbish ńlá ayérayé tó fi capital letter tó fi kọ ni kò make sense now ṣé bí kọ́tẹ́mi ṣe ló fetch mi ní followers òun ló fetch mi ní likes even comments ìwọ sọ̀rọ̀ ń pariwo ní kíní kan kí ló fẹ́ kí n ṣe sí yẹn bí a kò swerve kò change iṣẹ́ owó ẹ̀ mẹ́ni kò bẹ́ẹ̀ pé rubbish ni mo máa ṣe. bàbá ńlá rubbish ló ń ṣe mo ní ọkọ pẹ̀lú capital letter tó ń béèrè pé ṣe pé rubbish ló ń ṣe. but èmi nìkan kọ́ ni mò ń ṣe irú àwọn kọ́mẹ́ǹdì báyìí àwọn tó dẹ̀kun wọn ní likes wọn ní followers kò dé ṣe kò máa ṣe rubbish ìwà lóró bẹ́ẹ̀ o. ó pé àwọn yẹn nínú àwọn ó ń gbé wọn ní work fún ọ kó work fún ẹ change ẹ ṣé dandan kí wọn náà kọrin síbi tó kọrin sí ni. ṣáà ẹ báwo mo ṣe máa ní followers ṣó mọ̀ pé wọ́n mọ̀ ṣó o ti gbọ́ nípa bàárà wọ́n máa ra followers àti likes ọlọ́run bí mo ṣe gbọ́ nìyẹn o. ibo ló ti ń ta. èwo ló wá pa eré àsápajúdà abẹ́ orí ayé aláfarawé kò sóhun tó ń tó láyé a máa ń sáré láìsẹ́ni tó ń lò ah, lé. ọkọ̀ gbogbo ọ̀gá. <laughs> àdúgbẹ́ ìbọn kò sá ń pè ìbọn kò sá ń I think I know this face. Mm, Yabadan. Yeah, oh my God! ẹ ṣe thank you. fún igun gómi kò tẹ máa ń ṣe yẹn jẹun kì í lè fẹ́. designer sorry ma please ma let's take time. designer jẹ́ kó jẹ́ àkótó fẹ́ yá mi. ọ̀gá ẹ̀kọ́ ọ̀wà bá mi ṣe àfọwọ́ màá rí wọlé máa lọ. designer. Maybe some other ah, time. <laughs> Ẹ ṣe o. Ẹ ṣe o. Ẹ ṣe o wà ga o ìwọ náà má dẹ̀ ti ní àwọn èèyàn tó recognize ẹ báyìí. máa kan máa kan lóye nǹkan ó ti kàn mí náà nìyẹn tó bá ti wà láwọn followers mi sí ajá àwọn àyè wọn ti gbéra wọn wá gara chicken. ah yóò easy. <laughs> Eh, kí ni tí mo ní mo máa bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀kan yẹn kí n ṣe filtering nínú àwọn tó máa ń post yẹn ó dà pé mo lè bẹ́ẹ̀ ṣe ń sìn kí àwọn kí ni tó máa ń post yẹn tó ní kí bẹ́ẹ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀kan lẹ́ẹ̀sẹ̀ tó oh, má bínú kò sí vacancy kò sáyè. èmi kò tiẹ̀ rájú mo bí sí mo lẹ́sìn sí gan mi rájú. o ṣe é ọ̀gá ìdúró sórí ọwọ́ ẹ̀ ráyè ni. nígbà ọ̀gá ráyè o. Ah, bọ̀ kí lóde ìjẹ́ kọ́ mọ yẹn sí náà. Go time to long, Grandma want to share. Don't tell me you're beefing. Excuse me, I am not beefing. But it looks like you are. Mm, really, superstar. Mm. Recognizing ẹnìkan yìí lè yá àbàdàn ṣé ìwọ ni kéne. mama clish. èmi oh. kò fẹ́ òpù ẹ̀ tẹ́lẹ̀ ní gbọ́ mo less busy mi ráyè lọ́wọ́ rẹ̀. ẹ bu ara ẹ má ẹ bù mí abó ti gbàgbé ni ah, kí ni gbogbo rọ́bìṣì náà má gbórí wọnú snap mi náà mo ti. Ah kò sí ìtọ́ lòun ò lè ṣe fún. Ah, èmi náà mọ̀ pé nǹkan ti try ó ṣe àwọn jọ ni o ṣé dóde èèyàn ọkọ̀ tó yẹ́yẹ́ yọ̀dọ̀ recognize ẹ̀. ọbẹ̀ clean ṣe lọ. má mọ̀ rí mo kò try owó ti pẹ́ lẹ́nu ẹ̀. ọ̀rẹ́ mi má clean ọ̀rẹ́ mi má clean. ìyẹn lẹ̀ mi clean jẹ kò sí kan tí mo fẹ́ fi fọ́dọ̀ wá àti ẹ ṣe. ó sì ń bọ̀ lẹ́ ó sì ń bọ̀ lẹ́. kí ni ká jẹ lọ́sàn-án kí ni ká jẹ o ṣáà lè sí inú fídíò mi. ó ń tíráyì èmi kan ṣe tèmi lọ báyìí. má ṣe ò ní láti bẹ̀rù ṣé ti yẹ ìdáfẹ́ ló ń bí òtò five minutes wọ́n corporate. àgbá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àti bẹ́ẹ̀ lọ sẹ́yìn. ilé ìwọ ni ìdí ìfọwọ́ ojú. yẹ́ẹ̀ ẹgbẹ́ àwọn wòlíì. ọkọ àwọn pààkì jewelry ti. injuries kankan. how far ka pẹ. ó dàbí nípa àwọn méjì nìkan náà ló wà nígbà yìí. àwọn méjèèjì nìkan náà. sórí tá a sọ mọ́lẹ̀. okay um, aláì ọ̀rẹ́ mi ọ̀rẹ́ wa um, ìyàwó ẹ̀yìn ẹ̀kọ́ àwọn owó kan wálé àwọn owó yẹn tún dáa rí i. lọ́mọdé ni mm-hmm. sá mo tó sọ mm-hmm. kò sí owó kan gbogbo tó wà ní pátápátá lè tó kọ́ ẹ̀ sa, kò sẹ́ni ọ̀dà tí mo lè mọ̀ sá tẹ bá mọ ẹ fojú olówó sá ẹ bá mọ tó sọ kò nọ́mà kò nọ́mà sá. kò sọ àlà kò sí bá táyì méjì máa padà nọ́mà ah. ìbéèrè ló fẹ́ sílé no problem àrí um, tí mọ́tò tẹ̀ra ẹ̀ kú oríire o àrí um, pé kò ní plate number <laughs> ẹ bá mú kọ́kọ́rọ́ ẹ Hey! Hey! You you. did not ìrì náà kárí o ìrì náà kárí o. sísí mi sísí mi mo láìkẹ́ e gan. Eh, ọlọ́run àbá gbọ́wọ́ ọkọ̀ yín sókè àmín jésù ọlọ́run àjẹkẹ́ lè máa upload àmín ẹ máa try láti update wa so that wa máa lè máa mọ the recent thing tẹ ṣẹ̀ṣẹ̀ ṣe é nulẹ̀ yín ẹtikẹ́ àmà máa wá ẹ̀yìn làwọn máa bá god bless you all. ó yẹ ìdíjú yín ẹ ṣe àdúrà fún ọlọ́run àwọn yẹn lò ẹ̀mí àwọn wọlé olúwa ọlọ́run sókè onímẹ̀jẹ̀ yìí lásán kọ́lẹ̀ wá ẹ̀ẹ́dẹ̀ wá lọ lásán àìlọ́dà tó. We don't be robbed. What? Ká fojú inú wo kí ni lọ. Ó lè òun dédé rọ̀bẹ̀ ẹ̀ o, wọ́n máa ti gbọ́ information kan díẹ̀ àmọ́ ní agbára ọlọ́run agbára ọlọ́run àṣìmọ́ máa tún lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ó kó ogbó fún mi ogbó fún mi lọ́kọ̀ọ̀lọ́. ẹ máa wọ̀ rẹ̀ àṣìmọ́ máa tún lẹ́ẹ̀kọ̀ọ́ láìpẹ́ ẹ̀kan báyìí. àti ìdòwúkọ̀ jẹ́ ìdàdúrà lẹ̀ ṣe tí ọba mọ̀ mi tí ogun ti ń jà ìyẹn kó máa gbẹ́nu gbàgbàdúrà yẹn ah, tí o bá sí information ó gbọ́ tí o bá sí information ó lè òkè dédé jà To turn him anti, to turn him anti. sí Hey. rẹ. yíyá ee lóka. wọ́n ti gbé lọ wọ́n ti gbé kó gbó fóònù mi. ṣé bẹ́ẹ̀sì ni. bẹ́ẹ̀sì kan tiẹ̀ kọ́ ẹ̀làǹdà ni ọmọkùnrin mi ṣó sọ́ọ̀bù sí fóònù yẹn lóṣù mo sọ́ọ̀sì lóṣù jọ yá mi ajá ò ní gbé ẹ lọ́mọ lọ. kí láti àná tọrọ yẹn ti ṣẹlẹ̀ mi ìráyè update àwọn fans mi wọn mọ nǹkan tó ṣe mí wọn mọ̀ rọ pé bóyá mo sick ni ẹ àwọn nǹkan wá jẹ lọ́jí lọ kò ń ṣẹ̀ mí ká mọ̀ fìyẹn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ah, ẹ kò sí password lórí ẹ bá mi wojú mi sójú mi wà òkè ojú ó wà òkè. hello Snapchat Oh y'all need to know what happened to me yesterday I got robbed they took all my phones they took my husband's car. Eh, eh, eh. so bàbá ṣe ń gbàdúrà I'm lọ a máa ń lo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. a pé Ọlọ́run àánú lẹ́ẹ̀kan ṣoṣo. Ah, phone. Ah, ah ẹ jẹ́ wò ẹ jẹ́ racial once again. very sure wọn kò kọ ọjọ́ ọmọ you know but not to that extent of robbery See you get but mo mọ̀ pé o ní connection pẹ̀lú àwọn guys. oh, mi mò ń rí mi mò ń rí mi rí wọ́n rí mi mò ń rí. o rí wọn rí o rí wọn rí ok báwo ni change ṣe dé ọ̀run ẹ̀. mi ìmọ̀ wọ́n rí mi kọ́ ni mo ní oh, kọ́ ló fún mi owó owó àti mi mo ti bá change àti lórí change mo kò yá wọ ni wọ́n wọ́n mo kàn yá mo fi picture ni mi kò mú mi. àǹtí Lara who is Auntie Lara. èmi ní bí èèwọ̀ wọn èmi ní bí àǹtí Lara ń tì mí wọn àwọn lọ́ni jẹ́ nìyẹn mo kàn yá wọ̀ ah, are you sure. I know what to do. Kò sẹ́ni tó ń tọ́ ọ láyé. A máa ń sáré láì sẹ́ni tó ń lè lérè. Mo délé ọlá tán. Mo wá ń ṣèṣe ẹ̀yìn ọlá. Gbogbo nǹkan tí mo sọ pé mo ní nígbà tí mo wà ní ọlá. Gbogbo ẹ̀ náà ni mo ní ní ìgbé ayé aláyé. Mo wá gbàgbé òwe Yorùbá tó sọ pé tíṣu ẹni bá ta, a máa fọwọ́ bò jẹ ni bíi tèmi kọ́ mo wá ṣíde ayé mi síta gbogbo aráyé wá ń kà wọ́n ń wò kígbà tọkọ mi bá jáde màá lọ sórí ig tá a bá kunlé màá lọ sórí ig tá a bá gbé nǹkan rere ẹyọ kan ṣe báyìí ig ló máa kọ́kọ́ gbọ́ káwọn òbí mi tó gbọ́ ig tó fún mi lọ́kọ òun náà ló gbà ig tó gbé mi òun náà ló padà ṣán mi mọ́lẹ̀. regret ever using my gym in life. vanity upon vanity. ibi tí social media bá mi dé lélẹ̀. gbogbo nǹkan téèyàn bá wọ̀ wọ́n ni mo máa fẹ́ wọ̀. tí n bá ríran lórí èèyàn máa fẹ́ ra tèmi tí n bá rí aṣọ lára èèyàn màá fẹ́ wọrú ẹ̀ nítorí pé mo fẹ́ fi ya píkṣọ ayé aláyé ni mò ń gbé mò ń gbé ayé mi káwọn èèyàn lè rò pé mo tó nǹkan tí mi ò tó ayé aláyé tí mò ń gbé. òun ló padà sọ mí di bí mo ṣe wà òun ló jẹ mí di di bí mo ṣe rí Instagram you make and break people. I regret coming on this platform. I regret it. torí wọ́n ń lé búṣú mi tí kò kájí àǹdà. ìrísẹ̀ wọ́n ní gbé mi mo ló ń roni kò tí ì yá èmi ò tiẹ̀ wá mọ̀ pé òjò ṣì máa rọ̀ rẹpẹtẹ tí màá gbọ́n mi just take a good look at me now look at social media tí àwọn kan ń gbéṣẹ́ pé tí wọ́n regret life wọn lé lórí tí wọ́n regret pé àwọn ever jẹ part of it òun lèmi wá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ báyìí nítorí pé ó gbé e ni ṣe rí ọ̀rọ̀ ilé ayé àkọ́ méjì it depends on how you live it and how you use it what I'm simply saying is let us all use the social media platform wisely so we won't regret it tomorrow just like I'm happy now. Oh.